that. No matter what. You know why I said that? There will be a conscience in you. Only but you the sitting let Onígbàgbọ́ tí yóò bẹ̀rẹ̀ sí ní dalẹ́bi ọ̀nà kan mọ́. Ilé ológo ṣòro. Ó ní tí àwa kò bá ní ìdálẹ́bi nínú ọkàn wa. Ó ní ìsinmi ní ológo láwùjọ. Tí àwa kò bá ní ìdálẹ́bi nínú ìgbọ́ràn sí àwọn àṣẹ olúwa. Mú mi ìlú àpè. we decided not to follow God's principle. olúwa ní ọmọ mi ó wí pé Abraham departed ẹ jẹ́ ká ka ibẹ̀ yẹn Genesis twenty two verse one to two ó ní ó sì ṣe lẹ́yìn kan wọ̀nyí ni ọlọ́run dún Abrahamu o ó sì wí fún pé Abrahamu òun sì dáhùn ṣe o kárí kò dẹ̀ ṣe ni ọ̀nà ya tì ẹ̀pẹ̀ jésù ọ̀nà ọ̀rọ̀ tó ti tì torí pé mo kọ́ ohun tó ohun ọlọ́run tó ń jáde sí mi mú mi anytime you are in the presence of God be sensitive ẹ jẹ́ ń sọ àṣírí kan fún wa mọ́ fún yín mọ́ mi ìgbàkigbà tẹ bá wà nínú ìwàásù ìbá jẹ́ mi àbẹ́jẹ́ bàbá ìbá jẹ́ mi ìránṣẹ́ ọlọ́run be spiritually sensitive mo sọ fún bani ọjọ́ friday nígbà tí wọ́n mínísítà here is my daughter bí wọ́n ṣe mínísítà lọ ọlọ́run dẹ̀ fún mi láwọn instruction lórí abọ́ àmọ́ òtítọ́ ó tó a page títí mo fi délé lóru yẹn bàbá yẹn ò tún fi mí sílẹ̀ ó tún fún mi láwọn ìtọ́ni nítorí nínú ìtọ́ni yẹn mọ́mì ní àyípadà ayé wa wà ó ti fún yín náà láwọn ìtọ́ni kan tó yẹ kó ti gbé kúrò ní ìpele yẹn. God. Hallelujah. Bó ṣe fún Ábúrámù náà nìyẹn. Ẹ̀mí àti ọgbà Ọlọ́run lòdì ìkórìtà kan. Mọ́mì. Kò tó ṣu ẹ̀ka tán fún wa o. A dán wò. A mi wò. Kí ni ìtumọ̀ ìdánwò yẹn? Loyalty. Ọlọ́run fún ẹ one thousand jọ. Mọ́mì hundred dollar ta ẹ̀ṣẹ̀ ti sán. Àwa máa wòran. prosperity is a process. Only the first thing I first of all told Abraham leave your people. Meaning, when you are still following what they are saying, I cannot bless you. Ẹlòmíì lónìí mọ́mì, ohun tí ò jẹ́ kó tí ì তাকে you have accepted it, you can never be slater. bí a mo sì pe orúkọ ibẹ̀ náà ni. you will be boasting Ẹjọ́ wo yìí tòbi ẹ̀ṣọ́ ṣe gbọ́ mi. Mọ́mì, Ọlọ́run fún ẹ̀wọ̀ tá a bá ṣe tó lálẹ́ yẹn ló ka ibẹ̀ yẹn dáadáa genesis twenty two ẹ wá sọ fún ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ jàre tú fún mi gbogbo ọlọ́mọ fẹ́ ka ìrẹ́yẹ abraham blessings are mine. àánú kó gbá wa rí nínú oṣù yìí àánú kó gbá wa ní season yìí àánú kó gbá wa we are not going to miss our God's visitation in the name of Jesus Amen. we are not going to miss our own God's turnaround in the name of Jesus Amen. and it shall be well with us Amen. in the name of Jesus Amen. so shall it be Amen. in Jesus' sóòrù lálẹ́ pẹ̀lú àwọn bàbá wa yóò bá bẹ̀rẹ̀. I'm jẹ tẹ̀mí bọ́ ohun pọ̀ àwọn kan lọ́wọ́ pé ó nìyàn lórí máa yọ̀ máa jó níbẹ̀ yẹn olùdíyà ẹni bá mú ẹni tó bá mọ ọlọ́run nìkan ló lè yìí mọ́mí forget about your pending list thank God for the money has done olùwà aleluya ẹni bá kórè jésù kó bá mi gbẹ̀dá ẹ bá mi yìn olùwà aleluya a ti múra sílẹ̀ fún ìṣòro a à ń múra sílẹ̀ fún ìṣòro à múra sílẹ̀ fún ìṣòro olúwa olóore wa ìwọ tó ń kópa nínú ìdánwò ayé mímọ́ lògo ọlọ́rẹ̀ bàbá mi o bàbá ìwọ mi ìwọ ń kọ́ bàbá ìwọ mi ò máa kọ́ ìwọ tó fẹ́ mi ni wọ́n máa sì títí ayé mímọ́ ògo. àyè ọpẹ́ yọ ó ṣe àyè ọpẹ́ yọ ó ṣe àyè ọpẹ́ yọ ó ṣe o ayé ọpẹ́ padà yọ. àbẹ̀rù ọlọ́run akínyẹlé ìwọ tó bá ń dá lóhùn ó jẹ́ máa yan ọlọ́run yẹn ìwọ tó ń dá níwájú ọ̀pẹ ènìyàn ọ̀pọ̀ ọlọ́run tí ayé gbé mọ́. jésù olúwa wá gbogbo ènìyàn máa kí ògo ògo fún ọlọ́run ẹ a fi ògo dábìrà fún bàbá yẹn ẹ a fi ògo dábìrà fún ẹja fi ògógó dábìrà fún ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run tí a kò lè dádúró ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù wọ́n mi ẹ máa fún ní ògo ẹ máa yìn ẹ máa yìn ẹ máa kan sára sí ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí olúwa mà ṣe ṣé mi náà rèé ní ọjọ́ kẹrìnlélógún twenty four day bí eré bí àwàdà september náà tún ń lọ bí eré bí àwàdà september náà tún ń parí bí eré bí àwàdà september náà tún ń kó ẹrù ẹ̀ ẹ jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn ẹ jẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn oníbú ọrẹ oníbú ọrẹ báwo la bá a ti fẹ́ ọ tó oníbú ọrẹ máa dúpẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ ó ṣe mí lánàá èmi yóò polongo rẹ̀ fáráyé ọlọ́run tó ṣe mí láàánú èhè èmi yóò po kìkì rẹ̀ fáráyé ó sẹkún mi dẹ̀rín èmi yóò polongo rẹ̀ fáyé ọlọ́run tó sẹkún mi dẹ̀rín èhè èmi yóò polongo rẹ̀ fáyé ọba àtọ́lá rẹ̀ mìrìngbìrìn ọba àtọ́lá rẹ̀ omi rí yẹ́rí yẹ́. gbogbo ènìyàn gbogbo ènìyàn ẹ bá mi gbọ́ olúwaga alágbára ńláńlá mo wá júbà rẹ̀ ẹ ìṣòro alẹ́ mọ ní agbára odò mrs alágbára ńláńlá mo wá júbà rẹ̀ alágbára ńláńlá mo wá júbà rẹ̀ mo wá júbà bàbá mi alágbára ńlá ó ṣe àyè yọ. o ṣe àyè ọpẹ́ tún yọ mọ́mì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n yin ẹlòmíì níbọn lójú oorun kò jí wọ́n ta ẹlòmíì lọ́fà lójú oorun kò lè jí ìwọ tún jí wọ́n ta ẹ lọ́fà ọfà yẹn ò ṣiṣẹ́ ọfà yẹn ò wọlé mọ́mì ẹ dúpẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìbàṣẹ pé olúwa tó ti wà ní sọ́wọ́n tó ti pe orúkọ ẹ dé ṣó o mọ bí wọ́n ti pe ẹ lápèta tán ṣó o mọ bí wọ́n ti pe rí rẹ tán ìbà ṣe pé olúwa tó tiwa ní tiwa kí yóò máa wí nígbà jésù gbógun dídé ọ̀pọ̀ ní fọ́lùwà ọba mi olóore mo tún ṣe bá alábòṣà mo àbíyèsí kàbíyèsí rẹ mo fọpẹ́ fún jíọ́bà. tó ń gbà mí lọ́wọ́ ọ̀tá mo dúpẹ́ olúwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn ẹ ṣe gbogbo ẹni tó wọ delivery room ló padà ìwọ mà ló mà padà ọmọ rẹ ló wọ ó tún padà ó tún rọmọ ọmọ kì í gbogbo ọmọ tó lọ náà ló tún padà ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run just take a moment and say daddy i for who you are Thank you for what you are doing. Thank you for your faithfulness. Thank you for the winnings. Thank you for the winnings. Thank you for the victories. Thank you, Jehovah God. Thank you, Lord. Ọwọ́ lórí àwọn aláboyún wa lórí àwọn tó ń wojú rẹ fún ọmọ a dá ọpẹ́ padà fún yín. Ọlọ́run gba ọpẹ́ wa. Jésù Kristi Olúwa wa. Jésù Olúwa wa. Mọ́mí ẹja sọ fún Ọlọ́run ibi tí a wà yẹn pé Olúwa ní àṣálẹ́ yìí gba ọ̀dọ̀ mi kọjá kó nítumọ̀ olúwa mo tún ti dé ní àṣálẹ́ yìí ẹ̀mí mímọ́ gba ọ̀dọ̀ mi kọjá ayérayé gba ọ̀dọ̀ mi kọjá àjíǹde àti ìyè gba ọ̀dọ̀ mi kọjá ẹ pé kí ló ní kí ẹ tún fi wọlé lóru yìí lálẹ́ yìí ẹ sọ fún bàbá yẹn olúwa gba ọ̀dọ̀ mi kọjá nínú ìbẹ̀wò ti àṣálẹ́ yìí ẹni olúwa gbọ́ ọ̀dọ̀ mi kọjá olúwa gbọ́ ọ̀dọ̀ mi kọjá nínú àbẹ̀wò ti àṣálẹ́ yìí nínú iṣẹ́ ti àṣálẹ́ yìí olúwa gbọ́ ọ̀dọ̀ mi kọjá open your mouth and begin to pray begin to pray that prayer olúwa ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi olúwa ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi olúwa ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi olúwa ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi ẹ̀mí mọ́ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi jésù olúwa wa ẹ sọ fún ọlọ́run olúwa ní àṣálẹ́ yìí rọ̀ mí ní agbára màmá tèmi àti wọn jọ sọ̀rọ̀ lọ́sàn-án yìí olúwa ní agbára yẹn òun ni ò kí iṣẹ́ yẹn kó dáhùn bí wọ́n ṣe fẹ́ kó dáhùn ẹ̀ tún wá béèrè agbára sí i aleluya ẹ jẹ́ àpè orúkọ jésù ẹ ní olúwa rọ̀ ní agbára agbára tí ayé kì í mú mọ́ ojú oorun that is where we want to start tonight agbára tí ayé kì í parí iṣẹ́ lójú oorun ẹ gbà fúnra ara yín ẹ gbà fún ọkọ yín ẹ gbà fún àwọn ọmọ yín ẹni olúwa rómi ní agbára agbára tí ayé kì í ká mọ́ ojú oorun agbára tí ayé kì í mú mọ́ ojú oorun agbára tí ayé kì í parí iṣẹ́ lójú oorun a olúwa gbé agbára yẹn wọ̀ mí tilétilé ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀. ẹ gbàdúrà ẹ dáadáa ẹ gbàdúrà ẹ dáadáa o gbọ́dọ̀ wà nínú ayé yìí kó o má ní agbára ọlọ́run o ò lè gbé ayé yìí successfully o ò tilẹ̀ lè dóhun kó mo ṣe successfully láìsí agbára ọlọ́run kó darapọ̀ mọ́ ẹ ẹ sọ fún ọlọ́run agbára ọlọ́run ó yá olúwa gbé wọ̀ mí ìmísí agbára ọlọ́run tuntun ó yá balẹ̀ mi ní àṣálẹ̀ yìí ìmísí agbára ọlọ́run tuntun ó yá balẹ̀ mi ní àṣálẹ̀ yìí ìmísí agbára ọlọ́run ó yá darapọ̀ mọ́ mi ní àṣálẹ̀ yìí ìmísí agbára ọlọ́run ó yá darapọ̀ mọ́ mi ní àṣálẹ̀ yìí ìmísí agbára ọlọ́run ó yá darapọ̀ mọ́ mi ní àṣálẹ́ yìí ìmísí agbára ọlọ́run ó yá darapọ̀ mọ́ mi ó yá darapọ̀ mọ́ mi ẹ bẹ̀rẹ̀ fún ìmísí yẹn ẹ bẹ̀rẹ̀ fún ìmísí agbára ọlọ́run ìmísí agbára ọlọ́run ó yá ó yá ó yá darapọ̀ mọ́ mi ní àṣálẹ́ ìmísí agbára ọlọ́run ó yá darapọ̀ mọ́ mi tí mo fi ní tojú oorun tó jẹ kú táyé òfin ní parí iṣẹ́ lémi lórí lọ́gànjọ́ òru tí ayé òfin ní dáhùn lémi lórí lóru ó yá ìmísí agbára ẹ bẹ̀rẹ̀ fún amọ̀ yẹn olúwa rú àwọn ọmọ ní agbára agbára tí ìṣẹ̀dá wọn ò fi ní kó àdúrà agbára tí ayé ò fi ní tọ́jú orun mọ́ wọn agbára tá a fi ní tọ́jú àlá dójú àìsàn agbára tí ìbò ayé ò fi ní bà wá agbára tí ọ̀tá ayé ò fi ní bà wá agbára tí ayé ò fi ní tọ́jú orun parí iṣẹ́ lé wa lórí ẹ bẹ̀rẹ̀ agbára mọ́mì ẹ bẹ̀rẹ̀ agbára bàbá olúwa dá inú agbára titun inú agbára titun ha jésù olúwa wa ó ní mú mi wọ yàrá agbára lọ jésù wá jẹ́ kí ọwọ́ yẹn kó máa rówà ìwà mú mi wọ yàrá àgbàrá lọ ah, kì í wọ̀ hallelujah o mọ́mì àwọn náà ní embargo wọ́n dẹ̀ ní boundary amen àwọn ibì kan wà wọn ò gbọ́dọ̀ wọbẹ̀ àwọn ibì kan wà wọn ò tó bẹ́ẹ̀ mọ́mì ẹ pé Jésù Olúwa ìyàrá agbára ẹrin àpọ́stù Ayọ̀délé Babalọ́lá wọ̀ mọ́mì wèrè wèrè wèrè wèrè lásán bàbá ò fọwọ́ kan in his days wèrè kan kọjá lẹ́gbẹ̀ẹ́ bàbá hallelujah ó ó dẹ̀ sàn agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ pé jésù olúwa mú mi wọ yàrá agbára yàrá agbára tí ayé kì í wọ̀ kò sí mọ́ ṣe léèyàn tó kò sí mọ́ ṣe dọ́dẹ èèyàn tó tí wọ́n bá dẹnu ọ̀nà yàrá agbára yẹn iṣẹ́ wọn parí tó bá dẹnu alágbára yẹn wọ́n ò tó bá bá lákùn wọn ò tó bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ wọ́ ẹ pé jésù olúwa rọ̀ mí ní agbára agbára tí ayé kì í lé bá agbára tí wọn kì í lé bá ẹni olúwa mú mi wọ yàrá agbára yẹn lọ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ ẹ béèrè fún agbára yẹn mọ́ mi ẹ béèrè fún agbára yẹn olúwa mú mi wọ yàrá agbára yẹn lọ agbára tí ayé kì í wọ bẹ́ẹ̀ agbára tí ayé kì í wọ bẹ̀ ó ní agbára tèmi kọ́ o bàbá agbára tèmi kọ́ o bàbá bàbá ló lágbàgbára tí o sì yí padà òun lèmi àti ẹ̀ ṣì ń jọ ládùn ni bàbá ló tí o sì yí padà agbára tèmi kọ́ o bàbá ẹ fi yín fọlọ́run gbogbo àgbáyé tìrẹ lóhùn gbogbo láyé àtọ̀run bàbá mi òun lẹ́lẹ́dà mi òun lẹ́lẹ́dà wa kò sọ̀nà mìíràn mọ́ òun lẹ́lẹ́dà wa olúwa gbé agbára wọ̀ mí agbára tí kì í kú sọ́nà tí ayé kì í padà borí ẹ̀ agbára tí wọn kì í borí ẹ̀ agbára tí àìsàn kì í dágúnlẹ̀ agbára tí wọn kì í fa àìsàn dé mọ́lẹ̀ agbára tí ọfà ìbọn kì í dún lára ẹ̀ agbára tí orú ayé kì í dún lára ẹ̀ agbára tí orú ejò ayé kì í dún lára ẹ̀ ẹ máa pe jésù olúwa gbé agbára wọ̀ mẹ́ olúwa dá iná titun iná titun iná titun iná titun ẹ máa béèrè ẹ máa béèrè iná agbára titun iná agbára titun olúwa dá sínú mi olúwa dá sínú mi olúwa dá sínú mi olúwa dá sínú mi jésù olúwa wa kí ló dé ta fi bẹ́ẹ̀ lọ béèrè fún agbára yẹn agbára ọlọ́run is what that will fuel your vision is what will fuel your dream everybody has a dream but not all dreamers end up fulfilling their dream everyone has a vision but not all visionaries manifest what is lacking is this power ẹ bẹ̀rẹ̀ fún mọ́mì i want to you just ask yourself all the things i said i want to do why have i not done it is because power of accomplishment is missing ó láwọn ọmọdé ojú ìbí kò sì sí agbára mọ́ everyone has a dream has a vision have a purpose what you want to accomplish but why not actually accomplishing it agbára ni ò sí ẹ jẹ́ abéèrè fún agbára yẹn agbára tó ń sáré ìran mú ìránṣẹ́ agbára tí ìran òfin ní kú agbára tí àlá òfin ní kú láì ṣẹ ayé wa gbọdọ̀ ṣẹ ìrun ayé wa gbọdọ̀ ṣẹ bẹ́ẹ̀ ni ìrun ayé wa gbọdọ̀ ṣẹ ìrun ayé wa gbọdọ̀ ṣẹ ìrun ayé wa gbọdọ̀ ṣẹ mọ́mí ẹ pariwo orúkọ jésù níbẹ̀ yẹn agbára tí ìran mi á fi ṣẹ ooo oh, mọ́mí ẹ bèrè ẹ bèrè agbára tí ìran mi á fi ṣẹ ẹni olúwa gbé wọ̀ mí ní ọ̀sán olúwa gbé wọ̀ mí ní àṣálẹ́ olúwa gbé wọ̀ mí ní àṣálẹ́ olúwa gbé wọ̀ mí ní àṣálẹ́ olúwa gbé wọ̀ mí ní àṣálẹ́ ó yá ó yá ó yá à ah, jésù olúwa wà ẹ pé jésù ẹni olúwa dáwọ́ ogun tó ja ìran mi dúró mo fẹ́ kí ìran tèmi náà sọ̀rọ̀ adániwáyé o ẹgbàá o dá ọwọ́ ogun tó ja ìran mi dúró ogun tó gbẹ̀yìn náà mú mi wá máa pariwo yà wọ́n jáde lọ́sàn-án ogun tó gbẹ̀yìn ran ọkọ mi mi ọjọ́ pé ó yá pa ìran yẹn jáde à ẹ pé jésù ẹ sọ ní àdúrà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ gbàdúrà yẹn dáadáa ogun tó gbẹ̀yìn náà mi mi ọjọ́ pé ó yá pọ̀ jáde ó yá pọ̀ jáde ó yá pọ̀ jáde ẹ̀yin màmá yẹn níran ẹ̀yin dáàdì mi ẹ níwẹ̀ gbàdúrà ogun tó gbé ìran mi mẹ̀ ọjọ́ pé ó yá pọ ìran mi jáde ìwọ ogun tó gbé ìran mi mẹ̀ ọjọ́ pé ó yá pọ ìran mi jáde open your mouth and begin to pray ó yá yá yá yá yá yá yá yá ìwọ ogun tó gbé ìran mi mẹ̀ ọjọ́ pé ó yá pọ ìran mi jáde fìtara gbàdúrà ohun tẹ́ ẹ fẹ́ dà yẹn ìran yín ni ìrun àárọ̀ yín mà nẹ́ ìrun àárọ̀ à jésù olúwa wa ẹ pé jésù adániwáyé o ìmúṣẹ ìran mi dà ìmúṣẹ ìran mi dà ọjọ́ pẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀pọ̀ nírànwọ́ ìlú amẹ́ríkà ọ̀pọ̀ nírànwọ́ ilé ọkọ ọ̀pọ̀ nírànwọ́ ìlú ọba ọ̀pọ̀ níran nígbà tó dáṣẹ́ sílẹ̀. ṣe ègún ibẹ̀ ẹ pé jésù ẹ̀yin agbára tẹ́ ẹ máa ń gbé ìre ìran alábòṣà mo fẹ́ ká mo fẹ́ ká sáré gbọ́ orin kádùúwà yẹn lè yé wa dáadáa mo fẹ́ ká gbọ́ orin kádùúwà yẹn lè yé wa dáadáa oníran mọ́mí ẹ níre ìran ẹ níran ẹ níran. àwọn kan kú láì sí ìmúṣẹ. ohun tí ẹ máa ṣe mọ́mí bẹ́ẹ̀ ni. ọlọ́run mi ò fẹ́. èmi ò fẹ́ sọ orúkú tọmọ yẹn fẹ́ jà. àwọn ẹgbẹ́ ìlérí títí títí ṣùgbọ́n mo padà ṣọlọ́. kí ló dé wọ́n wá ní kó wá máa gbàdúrà ẹlòmíì àtún máa ṣakọ bẹ́ẹ̀sì lọ́lọ́run ní fún gúdù ló wà lọ́wọ́ ẹ̀ láì mọ̀ wípé ó lè gbàdúrà pẹ̀lú àánú kó gba bẹ́ẹ̀sì ẹ̀ padà hallelujah àwọn kan kú wọn ò mú ìránṣẹ́ mo súre lálẹ́ yìí gbogbo ẹni tó rí àdúrà lẹ́yìn wọ̀ ire gangan àá mo ó dá mo gbà báyìí ẹ gbogbo counterfeit ire counterfeit ìran tí sàtánì ní kẹ́ ẹ gba kámú sínú ẹ̀ lálẹ́ yìí a gba original ìran yẹn ṣé ẹ mọ̀ wípé nígbà yẹn ẹlòmíì á fẹ́ rí di mercy tó bá ti lé mercy títí títí títí tí tí ò rí mercy wọ́n wọ́n sọ pé you know what wọ́n bá fún ní ayérayé kọ́ọ̀sì kan kọ́ọ̀sì yẹn gan kọ́ ló wù ó gbà kámú ìrànlẹ́ mo súre lálẹ́ yìí gbogbo amúrasílẹ̀ ni o bàbá ṣe ń bọ̀ wá ṣe ìṣòro agbára pẹ̀lú wa lálẹ́ ìlú sì máa ní agbára lálẹ́ ìṣòro ògo gbọ́dọ̀ ṣẹ ẹ pé jésù ẹ̀yin agbára tá a ṣe pàṣípà ìran ayé mi mọ́ mi lọ́wọ́ kí lẹ̀ ń dúró ṣe ẹ sùn agbára nù mọ́mì don't take good when God has prepared best that is why we pray that is why we seek the face of God in the course of seeking the face of God you are reminding God of his purpose and his promise for your life may you not suffer uh, may you not settle for less the big dream God has prepared for you, the big vision, that God has ordained for you, will surely be fulfilled in your life. I say your vision will come to accomplishment. What the heaven has assigned you to come and do on earth, you will surely fulfill that mission. Hallelujah. Afẹ́ gbàdúrà ni o ṣùgbọ́n mo fẹ́ kàdúrà yẹn yé wa ní. ìlérí tí mo gbọ́ nínú bíbélì àtẹ̀yí tí mo lá lójú àlá. tó ti ṣẹ. èyí tí mo rí nínú ìran. tí ò bá tí ì ṣe ò gbọ́dọ̀ fi àdúrà sílẹ̀. àti ìsọtẹ́lẹ̀. tí àsọtẹ́lẹ̀ yẹn ò bá tí ì wá sí ìmúṣẹ àsọtẹ́lẹ̀ rere tó jáde sí ẹ lórí ìran yẹn ò tí ì gbọ́dọ̀ jókòó àdúrà tó bá tún wá dé tán tí ìmúṣẹ ìlérí bá tún wá dé tán tí ìmúṣẹ ìran bá tún wá dé tán wàá tún wá jókòó àdúrà for sustainability ẹlòmíì gbọ́ ìlérí kò ṣẹ o ìlérí pé o máa bímọ ìlérí pé o máa lọ́kọ ìlérí pé ògbóǹkan ńlá wáyé ṣùgbọ́n tó o bá jókòó àdúrà àtẹ̀rí nígbà tí ìlérí yẹn ń jáde ìwọ nìkan kọ́ ló gbọ́ ọ kìdẹ̀ ṣe gbogbo etí tó gbọ́ nípa èrè ìran ẹ ló fẹ́ kó wá sí ìmúṣẹ. That is why you must pray. That is why you must get God involved. Hallelujah. Lórí mi tètè generational blessing will not be fulfilled ìran nìre ṣùgbọ́n tó o bá jókòó tọ́tẹ́rẹ́ ègbò aborí ìran ohun tó ń kọ́nu orin nìyẹn ọ̀nà tí ò dẹ̀ ní fi borí ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí bàbá ti kọ́ wa lórí òkè àsọtẹ́lẹ̀ rere jáde sí ó wá lọ jókòó ah, àwọn kan ò fẹ́ kó wá sí ìmúṣẹ mà ìgbà yẹn ló yẹ kó o tírípù àdúrà ẹ̀ ìgbà ẹ̀rọ yẹ káàdúrà yẹn lè sí mọ́mí ẹ pé jésù ah! ìran tí mo gbé wáyé tó ń tàràkà ìran tí mo gbé wáyé tó ti fi ń gbá bọ́ọ̀lù mọ́ mi lọ́wọ́ wà ní adániwáyé o agbára tó máa jẹ́ kí ìran yìí ó ṣẹ agbára tó máa jẹ́ kí ìran yìí ó ṣẹ agbára tí mi ò ní kú sórí àbámọ̀dá àbámọ̀dá I want my vision I want my vision I want my vision I want my vision to be fulfilled but never fulfilled abani ẹnìkan kó pariwo ìrun ayé mi olúwa má jò kú sórí àbá ìran tọmọ mi gbé wáyé ohun tọmọ mi fẹ́ dà láyé ohun tọkọ mi fẹ́ dà láyé agbára tí òfin ní kú sórí àbámọ́dá wa ni olúwa gbé agbára yẹn wọ̀ wá lóru yàtọ̀ lẹ́yẹ sọ́dọ̀ ọ̀bẹ lẹ́yìn. miss tonight vigil don't miss tonight vigil Oh, my powerful nílùú state our father is joining us powerfully ó oh, yá ó yá ó yá ó yá online ó yá ó yá ó yá yẹn dáadáa gbàdúrà yẹn dáadáa ah olúwa má jẹ́ kí ìran yòó kú ah jésù olúwa wa if you know your dream mention it don't settle for less i don't know who god is talking to the great vision god has given to you is big don't settle for alternatives Thank you, Holy Spirit. Yes, Lord. Yes, Lord. Yes, Lord. Abiamo Tito, Minnesota. Oluwani is going to be big. Minnesota Iwoleriko is going to be mighty. Loluwawi. Hallelujah. Only don't settle for less. Kaile Boshindalia. Ẹ pe orúkọ Jésù. Ah! Ibo lágbára mi ò ti kún tó tí mo fẹ́ settle ìran for less. That vision, when God gave it to you, it was a big vision. Why do you want to settle for less? The vision was handed over to you big. Why do you want to settle for less? The vision was handed to you mighty. Why do you want to settle for little? Lift up your voice. Agbára la nílò. Agbára tí mi ò fi ní sẹ́tù ìran mi fún ohun kékeré. Agbára tí mi ò fi ní sẹ́tù ohun tó rán mi sáyé fún ohun kékeré olúwa bí agbára yẹn wọ̀ mí ẹ bá yẹn. olúwa bí agbára yẹn wọ̀ mí ó yá ó yá ó power not to settle for less jésù olúwa wa. pàtàkì ni wípé ìmúṣẹ ìlérí àyẹ̀mọ́lẹ̀ ìlérí. ṣẹ ìlérí ayé mi lọ mo fẹ́ kó gba ìlérí tó lọ́run sọ ni pé you will not be barren ìlérí tó sọ ni pé you will be the head and not the tail ìlérí tó sọ ni pé the body God has given for you is to abba is the temple of the most high god so why did sickness want to take over kí ló dé táìsàn wá fẹ́ gbàjọba hallelujah ìlérí tó sọ fún wa ní pé our children are for signs and wonder kí ló dé tó fẹ́ sọ ọmọdé dìdàkudà wàá pe jésù ah ọlọ́run lálẹ́ yìí bẹ̀rẹ̀ ìmúṣẹ ìmúṣẹ ìlérí ìran mi ọlọ́run láti àṣálẹ́ yìí lọ olúwa bẹ̀rẹ̀ àwọn ìlérí tó ti jáde sí mi àtèyí tó jáde nínú bíbélì àtèyí tó tẹnu ikọ̀ rẹ jáde àtèyí tí mo rí lójú àlá àtèyí tó sọ fún mi àtèyí tẹ̀mí fúnra rà mí gbọ́ ohùn ẹ̀ longevity you want to see his other side because he doesn't joke with his vision his vision is his life you don't want to celebrate his vision again you don't want to celebrate his vision he can't be your friend because his vision is his life àwọn tó bá fi òṣì bú ni àwọn náà tó fi òṣì ta ni àwọn náà ló máa padà wá fi bú ni so di ìró ẹ mú hold your vision guide your vision pray your vision through pray your vision to the top celebrate your vision who cannot celebrate your vision should not be your friend friendship is by choice friendship is not compulsory you have a friend and he start organizing your vision and version straight break the communication straight you don't want to celebrate the vision that i carry you can't be my friend My vision is my life. My vision is what I live for. My vision, I have an accountability. The same thing goes with you. Over that your vision, you will give account of it. So anybody want to toy with your vision, want to toy with your life. You don't do that. That is why if you don't guide your vision, wá jí. Bàbá wa dúdú ikọ̀ wọ́n jí inú ẹ so safeguard your vision once you have been able to identify this is your vision inú ẹ rè mọ́mì dì í mú ragàbó ẹ má ẹ kọ ẹ sáwọn ọmọ ọlọ́run àwọn ọmọ yín you don a kì í ṣọ̀rẹ́ ìran o that is it o gbọ́dọ̀ fi inú ẹ dọ̀rẹ́ ẹ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ìran dẹ̀ ń kú lọ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni wọ́n dẹ̀ ń jíran lọ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni wọ́n dẹ̀ ń ṣàìran lọ́gbẹ́ no guide your vision àwọn náà ló máa padà wá sọ fún ọ̀tá olódì.